listening to 107.9 Fresh FM. rédíò kan bẹ́ẹ̀ ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. Bẹ́ẹ̀ni. Ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. Ó lẹ́nu ó tàwọn yòókù. Ọkàn ń bá yá ìjà Ṣàngó lóní sáárá. Fresh FM jẹ́ nìkan máa lómi. Bẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. Tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀. Orin ẹgbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh! Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. Bẹ́ẹ̀ni o. Manu seven point Fresh FM ló hey, hey, hey, kásán o níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa lọ́sàn-án tòní ṣàlàáfíà ńlá yín òní ti ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún twenty twenty three ah. ọjọ́ ajé náà lónìí ọjọ́ òní yóò mọ̀ san wá sí rè yóò san wá sówó yóò san wá sọmọ yóò san wá sẹ́ẹ̀kì ti ṣe baálé ọ̀rọ̀ tẹ̀wárí bó ti wá kò pín ní sínbà kí oṣù yìí kọ́ tẹnubodò hmm. ire kàǹkà tí ń bẹ́ẹ̀ ní ọmọ jẹ ti wa àní ayọ̀ àti ìbùkún tí ń bẹ́ẹ̀ tí wà ní ọmọ ṣe lágbára ọlọ́run bá mi dùn Èdùmàrè aburú ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa o a ti mọ̀ a ti mọ̀ wípé bó bá ti ń ṣe gàngangán gàngangán ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tọgbẹ̀nù tọkọ sísọ ni ó ti ń dé sí eh, orí àtẹ́gùn ẹ wo tòní kò tún ní tẹ̀tì ò torí pé a ti kó wọn débí bá àwọn ìròyìn àgbọ́ fi kọ́gbọ́n ni àwọn ìròyìn àgbọ́ takìjì kì í ṣe ìròyìn láti fi bà wá nú jẹ́ irọ́ o wípé ká tún lè fi kọ ọgbọ́n kan hmm. tàbí òmíì nínú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn káàkiri hmm. àgbáyé pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà hmm. wọn ti kó wọn dé lọ́sàn-án tòní ẹ lórí ìkànnì tó ṣe bẹ́ẹ̀ tó kilẹ̀ falafala yìí ìkànnì fresh fm takalẹ̀ sílùú abẹ́òkúta ní ìnáà ní tó ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olùṣọ́lá ọlágójú ló ń kí yín káàbọ̀ sórí ìròyìn tó kù sísọ. ajé ó sùn wá bọ̀ àràjé náà àràjé lò á sì rí ajé mú ṣeun rere o ọbẹ̀ Èdùmàrè ò ní já ní ajé lọ́rùn láéláé o ọjọ́ ajé eléyìí ló gbẹ̀yìn nínú oṣù kẹjọ mm. ọdún twenty twenty three mm. kò ní jẹ́ eléyìí tí ó gbẹ̀yìn nísẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa o ọ̀pọ̀ rẹ̀ látúnjọ ṣe ọmọ yín ló ń kí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tẹ́ fẹ́fẹ́ rè tó pọ̀ tóun náà fẹ́ fáyọ̀ rẹpẹtẹ Oyètáyọ̀ Ọládìméjì mc hanson magúnrégé elédè mú tún ṣe ládùá yóò mọ̀ gúnrégé fún wa ni o lọ́wọ́ lọ́mọ wa ń tèmi àtúntì kóde nínú ilé funfun báláwo òkè sáré ọ̀ṣọ́bà presidential hilltop ibi tá a ti ń tọ̀pù ẹ̀ sórí agbágbé nìyẹn fresh náà ń pè bí one zero oh seven point nine lójú òpó ẹ̀ gangan òkè sáré náà la ṣì wà yìí o nílùú abẹ́òkúta olúlu ìpínlẹ̀ ògùn ìyàyín la gún wá sí i tá a gbé ti ń jẹ ayé ọlọ́ba bàbá tó bàbá bàbá tó bàbá adúpẹ́pà bẹ́yìn náà níjẹ̀bútú re òye mm. ẹ̀já bẹ̀rẹ̀ sí ni mọ̀ ọ́rẹ́ sórí agbágbé kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ àwọn ìròyìn eléyìí tó kọ̀ sísọ àkòrí orí ẹ̀ ògèrè àmẹ̀rẹ̀ fún yín náà ni ó kọ̀ sísọ tó bó ṣe ń kọ sísọ báyìí ǹjẹ́ ká mọ̀ fún yín lógeere rẹ̀ náà ẹ̀ àpè eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹnu tán kọ sísọ lọ́mọ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn kan ọlọ digunjẹ èèyàn kan ń lé ọlọ digunjà lólè àní <laughs> nígbà ó débẹ̀ àwọn nǹkan tó ṣe bẹ́ẹ̀ tó gbẹnu tọkọ sísọ ọmọ ṣẹlẹ̀ sí irú ipò wo ló wà irú gbọ̀ngàn ni ẹ tiẹ̀ ṣe wá mọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ gan náà tó fi wá di wípé gbẹnu tọkọ sísọ ẹni gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ́ ní àǹfààní láti tẹ́tí sí nígbà tásìkò rẹ̀ bá tó. ó kọ sísọ ẹ ká ṣe bẹ́ẹ̀ ká kó lọ́dọ̀ tèmi látẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ àròmísá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìlú tó lókun tó ṣe bẹ́ẹ̀ tó tún ní ọ̀sà gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ tó kọ sí sọ́mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ èhé wọ́n pé kí ni ká ti pe eléyìí sí o ẹnìkan wọ̀n rẹ́ bí wọ́n tún ṣe ń pé wọ́n gé e lọ́wọ́ nímọ̀ tó ń bọ̀ ká hmm. ha ó ti ṣe bẹ́ẹ̀ ó ti yọ gamboro síwájú ilé ẹjọ́ èmi gangan ni wọ́n ń gé e lọ́wọ́ sí ti ń bọ̀ ká sí gangan hmm. ẹ fẹ́ gbọ́ gbogbo ẹ̀ lódìdí àbí hmm. àmú bọ̀ lódìdí ó kàn sí sọ. So nípínlẹ̀ Ògùn tí a níyìn ìṣẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ tó mọ̀ ṣẹlẹ̀ ó mọ̀ ṣe bẹ́ẹ̀ gbẹ̀nà tán tó kọ̀ sísọ wọn ní níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá kan eléyìí tó ṣẹlẹ̀ bàbá kan mà dágbére fáyé ń bẹ̀ bàbá àgbàlagbà ẹni ẹlẹ́ni tó dúró lẹ́bàá ọ̀nà. ọlọ́mọ sọ a. àmì ẹ̀ pọ̀. ó kọ sísọ abracadabra ẹja dé ìpínlẹ̀ Anambra o níbi tí ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ gbé ti ṣẹlẹ̀ ọlọ́run amọ̀ ń bẹ̀ ọmọ ní òjò túra ni kó o máa rọ̀ fún wa o ah, òjò rọ̀ ó wá gbàrà hmm. ìṣẹ̀lẹ̀ tó kọ sí sọ́ọ̀sì ṣẹ́ lẹ̀ àmúbọ̀ lódìdí. tọ́ wọ̀nyí àti àwọn ìròyìn míì lẹ́mọ ní àǹfààní láti tẹ́tí sí nígbà táwa bá dé apá kejì ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ náà àmọ́ báyìí náà jẹ́ dókè lọ́hùn-ún aláwọn iṣẹ́ kan tá jẹ fún yín ó kọ sísọ. ẹ̀kọ́ dára kú tó ẹkùnrin láyé ìtawọ iṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ òbí àti alágbàtọ́ lọ́kàn wọn ò balẹ̀ lójoojúmọ́ lọ́kàn wọn ń lọ sókè sí i látàrí àti wọlé ẹ̀kọ́ fún sáà tuntun tó ń sọmọlé. iléeṣẹ́ IAS Unicom sọ wípé àwọn ò dẹ̀yìn òbí àti alágbàtọ́ ẹ fẹ́ kọ́mọ yóò kàwé débi tó lápẹẹrẹ da ẹ lọ fọkàn balẹ̀. ìwọ́n ṣàtìrí dájú pé wọ́n ra ọ̀kan nínú àwọn ilẹ̀ wa méjì yìí ọ̀kan ní àgbàlá wúrà ní ìkọjẹ́ òkè àtà ládojúkọ Sokoto road Abẹ́òkúta àti ayọ̀bámi ìtọ̀ two hundred and fifty thousand naira péré lè máa rí plọ́ọ̀tì kan rà dípò five hundred thousand naira tí wọ́n ń ta plọ́ọ̀tì ilẹ̀ kan ní agbègbè yẹn lójú ẹsẹ̀ tẹ́ bá ṣe sanwó ilẹ̀ tẹ́ rà lórí plọ́ọ̀tì kọ̀ọ̀kan lè máa ní àǹfààní sí ṣíṣí ilẹ̀kùn oríire láti mú kíwọ náà pẹ̀lú àwọn tí wọ́n jẹ ìfà hundred thousand naira láti sanwó iléèwé ọmọ ojúlówó school bag textbooks gbogbo subject school uniforms àti ojúlówó ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ májẹ̀ rànìrà bàtà september six làǹfààní yìí máa dópin o pé zero nine one three nine zero one one two five five. bó o ṣe ń ralẹ̀ yìí máa rántí já tíkẹ́ẹ̀tì Toyota Yaris tiẹ̀ náà. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé ọ̀ríjìnà náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind eight new Ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè òní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ̀n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ látọ̀rí òkè testimony prayer mountain kò tó gbò wá ṣèrò abẹ́òkúta ẹ darapọ̀ mọ́ wa ká jọ rin ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Jerusalem pẹ̀lú bàbá àti màmá testimony. olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ìwọ náà máa bá wọn dé Jerusalem fẹsẹ̀ tẹ àwọn ibi tí wọ́n dárúkọ ẹ̀ nínú bíbélì ìrìn àjò ẹ̀mí ni láàrin mọ́ndé October second tá a máa gbéra láàrin máa padà sí Nàìjíríà ní mọ́ndé October nine bàbá testimony ni gbogbo wa ń bá lọ láti Nàìjíríà wọ pápákọ̀ òfurufú Tel Aviv ní Israel gbogbo Galilee tìbútòrò lórí òkè Olivi ọgbà Gẹ́símánì yàrá tí wọ́n ti jẹ oúnjẹ wa ojú orúurì ọba dáfídì orí òkè gógótà ní bethlehem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ti máa gbàdúrà ẹ̀yin náà tètè wá forúkọ sílẹ̀ báyìí pẹ̀lú bàbá testimony ẹ tún lè pe nọ́mbà yìí zero eight one five three seven seven double zero double zero zero eight one fifty three seventy seven zero zero zero zero only pilgrimage to israel pẹ̀lú wòlíì ọlọ́run bàbá testimony ẹ jẹ́ kájọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú wòlíì kẹ́rì náà tẹ̀lé. sísọ. ẹ káàbọ̀ padà ìròyìn tó ṣe bẹ́ẹ̀ tó gbẹnu tán kọ sísọ òun náà ni òǹdẹ̀sẹ̀ ti gbọ̀ yín nígbà fẹ́ lọ lẹ́ẹ̀kan àní pé ńgbà tá a bá dé àmọ́ fún yín láwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ní báyìí ọkọ̀ ìròyìn tó kọ sísọ ọtí àgbéra báyìí ẹ wò ó ẹjẹ múra láti ìpínlẹ̀ èkó ni pé eléyìí tó mọ̀ ti gbẹnu tán yìí tó sì kọ sísọ tó ti gbé ṣẹlẹ̀ o wọn ní ẹnìkan lé léyìí tó jẹ́ pé wọn ò tí ì mọ̀ irú ẹni tó jẹ́ ṣùgbọ́n àfúrásì àlọ́kólóhùn kígbe ni wọn ní òun ló mọ̀ ti ṣe kinní tó mọ̀ ti wá pàdé ọjọ́ ikú rẹ̀ o níbi tí wọ́n pe ó ti lọ wà kan ilé tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀nù tán tó kọ sísọ wọn ní lọ́jọ́ burúkú èṣù gbómímù yìí wọn ọmọ lọ́ni ọlọ́lé onílé ilé ẹni tí wọ́n pe ọlọ́run ní porúkọ tiẹ̀ ní Victor wọn ní agbègbè Agége ní wọ́n pe ìṣẹ̀lẹ̀ ohun tó ti gbé ṣẹlẹ̀ nílùú Èkó wọn nígbà ó sì dé ilé ọkùnrin ọ̀hún wọn ní ogúnjọ́ oṣù kẹjọ tá a wà nù rẹ̀ yìí wọn lọ́ba fọ́lé gẹ́gẹ́ bí ìṣe wọn bí wọ́n ti máa ń ṣe o ó sì f fọ́lé ìfọ́nfọ́ tí ó sì wù fọ́lé ọ̀nì ní nǹkan bíi òòrù gan lọ́lọ́ wù wá láàbí ọ̀hún wọ́n ní bó ti débẹ̀ ló ti da girigiri ló ti da garagara ló sà ti da gbogbo ẹ̀ gbólẹ̀ ó ẹ káwọ́ sókè ẹsẹ̀ kínní kan ẹsẹ̀ gbá àtàwọ̀ ọ̀nì ni àwọn yìí náà wọ́n ti ẹ̀tẹ́ ọkàn ṣe jìnnìjìnnì àròbí bóyá ó fẹ́ ṣe ẹ̀yìn tòótọ́ ni wọ́n nígbà tí Victor tó wá wò sàá lọ́ bá wọ ọwọ́ rẹ̀ lórí pé ah ah kéde mò ń wòye ìbọn òfegèlè léyìí tọ́ ìgànnù ọbẹ̀ ni wọ́n ní bó ṣe di pé yẹn náà lòun náà bá tún gbára mú giri lọ́ba ní ìwọ àti ta ni òun náà bá bẹ̀rẹ̀ sí ní kọjú oró sí i wọ́n ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìjà bá bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì wọ́n ní ká tó fọ̀ ká tó wì ní alọ́kọ́lóhùn kígbe ọ̀hún lọ́ba kí wọ́n bọ àpò rẹ̀ lọ́ba fa sísọ́ọ̀sì ẹ̀mọ sísọ́ọ̀sì tí àwọn ránṣọránṣọ a fi máa ń rẹ hmm. aṣọ wọ́n ní bó ti fà á yọ léyìí bó ṣe di pé ọkàn fi Victor nùyún wọ́n nígbà tí ó fi gún Victor wọ́n ní sẹ́rí ariwo ìjà àwọn eléyìí tí wọ́n pe ń lọ lọ́wọ́ ní àwọn tí wọ́n bẹnu lé tí wọ́n gbọ́ bó ṣe di pé àwọn náà ń rọwá gìrìgìrì wá síbi tí wọ́n pé ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ nù. wọ́n ní nígbà tí ìkan nínú àwọn tí wọ́n jìjọ ń gbélé hùn wọ́n ní nígbà tí òun ò débẹ̀ wọ́n ní ọlọ́run sáàràn yìí lọ́wọ́ òun náà agbára rẹ̀ ọba ka alọ́kọ́lóńkígbe di pé ń dóòlà Victor kúrò lọ́wọ́ alọ́kọ́lóńkígbe òun lélẹ́yìí wọ́n ní tòun tẹnu ẹ̀ wọ́n ní amadu lílo ọ̀tọ̀ wíwọ́ wọ́n ní àṣẹ̀yìnwá Ah alọ́kọ́lọ́nkígbe ọmọ wa padà jásẹ̀ o oníṣẹ́ rẹ̀ nígbà tí ó wọ́n ṣàlàyé lórí ọ̀rọ̀ náà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó sp benjamin hundeyin ọmọ fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní àlóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ láabi ń tọ́ wáyé o ó ní ọkùnrin wọn pe ọlọ́fọ́lé ni afurasí adigunjalè ni wọn nígbà tó sì débẹ̀ ọgbàdé nǹkan míì ń bẹ̀ wọ́n ti gbé òkú rẹ̀ báyìí o wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí wọ́n ní sẹ́rí ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ Victor tó farapa wọ́n ní ohun tiẹ̀ ó ti wà ní ilé ìwòsàn bẹ́ẹ̀ gẹ̀ẹ́tìdìrẹ́ iṣẹ́ ìwádìí hàn pé ó sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ lábẹ́ òun wọ́n ní kódà nǹkan bíi aago kan àbọ̀ òru ní ọjọ́ ọjọ́ tá à ń sọ yìí nìyẹn pé ìṣẹ̀lẹ̀ ń tọ́ ṣẹlẹ̀ tó kọ sísọ torí pé nílùú èkó gan èkó akéte arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ̀ ní àmọ̀ pé ìṣẹ̀lẹ̀ ń tọ́ ti ṣẹlẹ̀ wọn ni adigunjalè kan ọlọ́lé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn hmm. ọba lọ ṣe iṣẹ́ rẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n ibi tó ti lọ ṣe iṣẹ́ rẹ̀ hmm. ni àwọn náà ti ṣe wọ́n ti dá sẹ̀ríà fún. ó kọ sísọ ó kọ sísọ ẹjẹ́ àsọ èkó yìí náà ní kájọ kó rìẹ̀rìẹ̀ dé èkó ibi tí wọ́n ti fo èdè mídẹ̀mídẹ̀ tí wọ́n ò sì dẹ̀ tọ́jà bí èèyàn ò bá sọ́ra bí wọ́n ti ṣe gbá adẹ̀ náà ni wọ́n mọ̀ wá fún o lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ kọ́ sí sọ ni o wọ́n ní arákùnrin kẹmọ̀rẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ emẹ́ emẹ́ wọ́n ní wọ́n ti tì í lọ́pọ̀pọ̀ báyìí òde iwájú ilé ẹjọ́ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tó kọ sí sọmọ̀nì wọ́n ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé arákùnrin yìí ìmúùmúṣínkún iná ni ọwọ́ àwọn ọlọ́pàá ńlọ́mọ̀tẹ́ ìtẹ̀ǹtẹ̀ tí ọwọ́ wọn sì tẹ́ pé a ẹ àti jẹ́ ìwọ tí wọn ò bẹ́ ń ṣe kankan ó sì lọ sí ìkórìtà ó bẹ̀rẹ̀ sí ní lọ́mọ́ re àwọn èèyàn òun re wọ́n jẹ wọ́n ní ǹjẹ́ ẹ mọ̀ pé arákùnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ló jẹ́ wípé bàbá lọ wo abala òfin ọ̀rìnléní ọ̀ọ́dúnrún wọ́n ní ó fìdí ẹ̀ múlẹ̀ o wípé irúfẹ́ ìwà tó wù yìí à ìwà láabi gbáà ni nígbà tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe lálàyé níwájú ilé ẹjọ́ ìhun rìpẹ́tọ̀ ọlọ́pàá tó ti mọkùnrin lọ́pọ̀pọ̀ wá sí iwájú ilé ẹjọ́ rita mọ́mọ́ rita mọ́mọ́ ni ẹ mọ̀ wò ó adájọ́ ilé ẹjọ́ adéọlá ọlátúbọ̀sùn ṣe rí arákùnrin tí ìbẹ́nu gi níwájú yín yìí èmẹ́ èmẹ́ iná ni ó ń jẹ́ o hmm. wọ́n pé ọ̀rọ̀ rẹ̀ bí ìgbà tí wọ́n bá ń gé e lọ́wọ́ tí mọ̀ tó ń bọ òrùka mọ̀ ní wọ́n ní ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ wípé àṣemọ́ṣe iná ló mọ̀ ṣe o lẹ́nu iṣẹ́ ọba lẹ́nu iṣẹ́ ọba eléyìí ti ṣe òṣìṣẹ́ aláàbò ti àwọn army soldier wọ́n lòun náà ni o tí ó ṣàṣemáṣe ọdún kẹrin sẹ́yìn sí rèé tí wọ́n ti gba aṣọ ọlọ́run ẹ̀ wípé kó máa lọ sí ilé ó ní ẹni ọdún márùn ó dín ní àádọ́ta lárákùnrin yìí ṣe ó ní ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ pé ńgbà àwọn tó wá pe àwọn pé ẹ máa bọ̀ ń bàgà ẹ máa bọ̀ ń bàgà àwọn àmì kan ti wà ń bẹ̀ sójà kan ń ti ń gba owó ní ọwọ́ àwọn èèyàn ó ní ìtọ́pa tọ́pa tọ́pa tí àwọn ọmọ tún tọ́pa gẹ̀ǹgẹ̀ǹ tí ọwọ́ àwọn ọba ọmọ di emẹ́ emẹ́ lẹ́yìn tó ti júwe ilé fún lẹ́nu iṣẹ́ ológun wọ́n pe àwọn nǹkan tí ọkọ̀ sísọ mọ́ lọ ni pé bo ló tún ti rí aṣọ ológun padà àti pé ń bo gangan ló tún ti rí àwọn nǹkan eléyìí tí ọjẹ̀mọ́ àáfin sọ́dẹ̀ ẹ̀ o ọtí yẹn bíi àwọn ìwọ́n nìbọn ìwọ́n kóńdó àti àwọn nǹkan yòókù tó mú lọ wọ́n nítorí ìdí èyí ń gọ̀ o ó di dandan káwọn ó tì í lọ́pọ̀pọ̀ déwájú ilé ẹjọ́ nígbàtí adájọ́ ilé ẹjọ́ ọlátúbọ̀sún tí wọ́n ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ó ní ìsúnsún bẹ́ẹ̀ ṣe sún arákùnrin yìí wá sí ilé ẹjọ́ májísírèètì ń bí ọmọ dá bẹ́ẹ̀ kó fi lè mọ̀ wípé èèyàn kì í pera rẹ̀ ní tí ọ̀bá jẹ́ àti pé ìwà tó wù yín òfin ọkọ̀ ojú oro sí wọ́n pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà hundred thousand naira ni wọ́n ní kó fi ṣe owó eléyìí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ gba béèlì rẹ̀ òbí ọ̀bá ti wá rìn tóun ti ẹnìkan tí ó dúró fún níye owó kan náà wọ́n ní àjẹ́ wípé ìsúnsún wọn ti sún ẹjọ́ ẹ̀ di ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún eléyìí tí a wà yìí o ó hmm. ti kọ sísọ mẹ́lọ́ ọmọ ológun tí wọ́n ti gbaṣọ lọ́rùn ẹ̀ láti nǹkan bíi ọdún mẹ́rin ọmọ tó padà lọ rèé wá aṣọ ń bì kan gbé wọ̀ hmm. kódà wọ́n pèsè ló tún gbèmọ̀ lọ bí ọmọ ológun hmm. tí fi ń gba owó rẹ̀ àwọn èèyàn jẹ́ ń rònà ah. ọwọ́ ti bá o. Oh wọ́n ti gbé jantolo ó mm. kọ sísọ. yọ ọmọ wo yorí yorí ń bẹ. Mm. tó bó ṣe ń kọ sísọ lápá ọbẹ̀ ń jẹ́ kí n tún lọ bá yìí sí ìpínlẹ̀ Ògùn ti àgàn nìyẹn ìṣẹ̀lẹ̀ léyìí tó mọ̀ ṣe bẹ́ẹ̀ tó gbomijé lójú ẹni lélẹ́yìí o bàbá kan ẹni ọgọ́ta ọdún tí wọ́n porúkọ ẹ̀ ní David Rotimi onímọ̀ pé ọmọ ti ṣe kinẹ̀ tọmọ ti gbẹ̀kuru jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra báyìí ah, látàrí ìṣẹ̀lẹ̀ lábẹ́ kan ilé ìtàn pé ó sí i wọn ní sẹ́ẹ̀rí bàbá yìí ńlọ́mọ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ní àmọ̀ pé ọmọ ṣẹlẹ̀ sí lásìkò tí ẹ pé ọkùnrin kan ti ń wakọ̀ Kazeem Ọláníyàn ní porúkọ tìyún ẹni ọdún mẹ́rìnléní ogún ní twenty four year old driver ní wọn ní ń wa ọkọ̀ ni o ìwàǹwà tí ó sì máa wa ọkọ̀ rẹ̀ ọ̀hún ni lọ́jọ́ tá à ń wí yìí ọmọ lọ́ọ́ fi ọkọ̀ náà ọ fi kọlu bàbá ń bàbá náà lágbègbè àgbọ̀wọ́ ní ògejò ní ìpínlẹ̀ ogun tí a níyìn hmm. ẹniṣẹ́rí ògìjònù ògìjònù ọ̀ṣun hmm. nígbà tí ó mọ fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ogun níyìn sp ọmọlọ́lá odòtọ́lá ọmọ ṣàlàyé ní àná ọjọ́ ìsinmi sunday oníṣẹ́rí ọ̀lànìyàn yìí ńlọ́mọ̀ jẹ́ pé ọ̀hún àti ọkọ rẹ̀ ọmọ ti dira barabarabaraba lásìkò gbà tí a ń sọ yìí bóyá ọ̀sọ̀ dáná ọkọ̀ nù o wọ́n sáà mọ̀ wípé ọ̀sà àti jo gbogbo ojú ọ̀nà bíi kéèyàn máa gbapá bíi lọ́ba yìí kọ́ lọ ya sí apá àbí tí ọ̀tọ̀ ní ìyún lọ́mọ̀ lọ ṣẹlẹ̀ tó fi adi wípé bàbá tó dúró ní ẹ̀bá ọ̀nà bàbá ọkọ̀ ni o àbí bàbá tó ń lọ jẹ́jẹ́ lọ fi ọkọ̀ kọlu bàbá òun wọn tó ń tẹnu ẹ̀ wọ́n gbé bàbá dìgbàdìgbà ó di ilé ìwòsàn wọ́n ní ilé ìwòsàn tí wọ́n gbé bàbá lọ gan ni àwọn dókítà tí wọ́n bẹ lẹ́nu iṣẹ́ tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé tọ̀ ó mọ̀ ṣe ni láàánú wípé ṣe rí bàbá tí ẹ gbé wọ̀nyé ẹlẹ́rọ̀ mọ̀ tìtù lórí ìṣò torí pé bàbá ti já wàhálẹ̀ ó ti dágbére fáyé wọ́n ní tó ń tẹnu ẹ̀ wọ́n ní ṣe rí ọkọ̀ òun ìyún ti yan pé olúwọlé tó wà ń tiẹ̀ wọ́n iléeṣẹ́ ọlọ́pàá ọní tó ń tẹnu ẹ̀ akitiyan ó ti ń lọ lọ́wọ́ ó sì ti ń tẹ̀síwájú láti rí wípé wọ́n mọ àwọn mọ̀lẹ́bí bàbá eléyìí tí wọ́n wọ́n ti fi ọkọ̀ wọ́n ti fi gba ẹ̀mí lẹ́nu rẹ̀ ọ̀hún ẹ̀ wò ó kọ́ lọ́ngọ́ mọ̀ sọ nìní àkúkú ní sìnrìn lágbára ọlọ́run ọba mi èdùmarè ọlọ́run náà yóò sì tu mọ àwọn mọ̀lẹ́bí bàbá ọ̀hún náà yóò tu wọn nú ó gbẹnu tó kọ sísọ torí pé ìpínlẹ̀ Ògùn ti wá ní ìgànnì ó ti gbé ṣẹlẹ̀ awakọ̀ kan ọmọ lọ wa ọkọ̀ ó sì ti lọ́ọ́ fi kọlu bàbọ́n bàbà tí ń lọ láàlọ́ jẹ́jẹ́ lẹ́bàá ọ̀nà. iṣẹ́ ọ̀rẹ́ ọbẹ̀ èdùmàrè jẹ́ ó máa dájú lórí wa o àti gbogbo àwọn olólùfẹ́ wa ewu gbogbo mọ̀ pa wá mọ́ ń bẹ̀ ẹ̀jẹ̀ agbéra pápápá abracadabra ó yá ní ìpínlẹ̀ Anambra èyí tó ṣẹlẹ̀ ní Nnewi gangan la fẹ́ wí sí orí agbágbé ó mọ̀ kọ́ sísọ wọ́n ní ibi abá ti lérò wípé àbá bá ọgbọ́n hmm. bẹ́ẹ̀ yẹn bá bá ìdàkejì ọgbọ́n bẹ̀ ah. a máa ṣe bákan a sì máa kọ sísọ ọgbẹ́nu tán o wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní ọ̀rọ̀ ti páìtọ̀ kan eléyìí tó jẹ́ ti ara àwọn ṣọ́ọ̀ṣì ti eléyìí ti ń bẹ ní agbègbè Nnewi wọ́n ní páìtọ̀ ọ̀hún ìní wọ́n pe orúkọ rẹ̀ ní páìtọ̀ Prosper Ìgbókè wọ́n ní ǹjẹ́ jẹ́mọ̀ wípé Ìgbókè iná ló ti dá ìpáyín kékeré o fún àwọn mọ̀lẹ́bí rẹ o lórí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí ọkọ̀ sísọ mọ́ lọ́ọ̀ wọ́n ní kẹ́ẹ̀sì mọ́ wò ó pàìtọ́ prosper igbókè ńlọ́jẹ́ èèyàn tútù abìwà jẹ́jẹ́ o tó sì jẹ́ wípé ìmúmu eléyìí tó pé òun fẹ́ mú wọ́n ní ń ló mú mọ̀bẹ kan wípé kí àwọn ojọmọ jẹ́ alájọmọ ṣe ojú òpópónà àátọ̀ọ̀rẹ́ ibi ìgbéyàwó ìyún ni pé wọ́n jọra wọn ní ọ̀rẹ́ girlfriend boyfriend káwọn sì mọ̀ múra lẹ̀ pé bàbá yánjọ́ kan àwọn ò jọ gun orí pẹpẹ tí wọ́n sì so àwọn papọ̀ wọ́n ní pásítọ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ ọgbọ̀n ọdún òun náà ní ṣe ò wọ́n ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé mọ́bìn tí wọ́n jọ ń ṣe aborí lùlù yìí wọ́n ní pásítọ̀ yìí ń lọ́gbọ́ bùkátà ẹ̀kọ́ rẹ̀ tó hmm. fi ṣetán jáde ní ilé ẹ̀kọ́ yunifásitì wọ́n pé ìgbà tí arábìnrin yìí jáde tán ni wọ́n pé yọ́mọ̀ tún ṣe àgùnbánirọ̀ wọ́n parí ńgbà wàá fi yun rọ̀ síbì kan wọ́n ní pàìtọ́ Prosper Igboke bá lọ ké bá pé tó ọ̀yá o ibi tí àwọn fi ọ̀rọ̀ tì sí ní ìsìn tó ti parí ẹ̀kọ́ rẹ̀ jẹ́ kí àwọn máa lọ sí orí pẹpẹ o kí wọ́n so àwọn pọ̀ wọ́n nìyẹn ní kíni òun kẹ̀ ẹ má retí ẹ o hmm. òun ò fẹ́ yín o òun ti ní ẹni tí òun gbé ọkàn òun fún hmm. tẹ́sí mọ̀ pé ibi tí ìṣúra ẹni bá wà ibẹ̀ ni ọkàn ẹni wà ọkàn òun ò sí lọ́dọ̀ yín o ibi ìṣúra òun ẹlòmíì lọ́wọ́ àwọn níbi Ìgbòkè ṣe gbọ́ lókè tó o eré lára lè pé àwàdà ni wọ́n mọ̀ pé látòrí àjà kejì ilé ni wọ́n pe ìgbòkè ti gbéra lẹ̀ ó fò ní o ìfòǹfò eléyìí tó fò ó janra rẹ̀ mọ́lẹ̀ gúrúgúrú gbọ́ hmm. ọ̀rọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ọkọ̀ sísọ o ah. wọ́n ní. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa tó yẹs òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind find new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé ìtawọ̀ ìfẹ́. ọ̀pọ̀lọpọ̀ òbí àti alágbàtọ́ lọ́kàn wọn ò balẹ̀ lójoojúmọ́ lọ́kàn wọn ń lọ sókè sí i látàrí àti wọlé ẹ̀kọ́ fún sáà tuntun tó ń sún mọ́lé. iléeṣẹ́ IAS Unicom sọ wípé àwọn òní dẹ̀yìn òbí àti alágbàtọ́ ẹ fẹ́ kọ́mọ yín ó kàwé débi tó lápẹẹrẹ da ẹ lọ fọkàn balẹ̀ ìwọ ṣàtìrí dájú pé ó ra ọ̀kan nínú àwọn ilẹ̀ wa méjì yìí ọ̀kan ní àgbàlá wúrà ní ìkọjẹ́ òkè àtàlá dojúkọ Sokoto road Abẹ́òkúta àti ayọ̀bámi ìtọ̀ àṣepọ̀ ọ̀bàdà òkọ̀ ládojúkọ Ọbásanjọ́ farms Abẹ́òkúta two hundred and fifty thousand naira péré lè máa rí pílọ̀tì kan rà dípò five hundred thousand naira tí wọ́n ń ta pílọ̀tì ilẹ̀ kan ní agbègbè yẹn lójú ẹsẹ̀ tẹ́ bá ṣe ń sanwó ilẹ̀ tẹ́ rà lórí pílọ̀tì kọ̀ọ̀kan lè máa ní àǹfààní sí ṣíṣí ilẹ̀kùn oríire láti mú kíwọ náà pẹ̀lú àwọn tí wọ́n jẹ ìfà hundred thousand naira láti sanwó iléèwé ọmọ ojúlówó school bag textbooks gbogbo subject school uniforms àti ojúlówó ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ má jẹ́ ńranira bàtà september six làǹfààní yìí máa dópin o zero nine one three nine zero one one two five five. bó o ṣe ń ralẹ̀ yìí máa rántí já tíkẹ́ẹ̀tì Toyota Yaris tiẹ̀ náà atótó arére. akanbi ọba rán ṣẹ́ ni. bẹ́ẹ̀ni ọba rán mi ń ṣẹ́ ààrẹ rán mi ń ṣẹ́ àwọn gómìnà rán mi ń ṣẹ́ gbogbo aláṣẹ ìlú ló rán mi ń ṣẹ́. wọ́n nítorí tí ó bá dìjà àmójú tó ni ìdí ni tí wọ́n fi ní ó ti wà lóníyẹ̀ fún kóníkùlùkù yá ni lé kó ní lọ́wọ́. kí ni. ó lè kókó ní sà ó lè kókó ti wà lóníyẹ̀ fún powder. ó lè kókó máa rẹ o. Ah, ẹ jọ ẹ fẹ́ mi náà kan bẹ́ẹ̀ o. ẹ jọ ẹbí mi náà wá kan kí n fún bàbá yìí lé. àjọ ara ilẹ̀ ṣe máa dán ẹ̀yin lè mọ̀. ẹlòmíràn wà fẹ́ńdẹ́ẹ̀dì ìdàgbà mẹ́lá bẹ́ẹ̀ o. mo lè kọ́kọ́ bàbá má rà pẹ́ sí o. ó le koko ó ti wà ní oníyẹ̀fun pọ́dà bẹ́ẹ̀ olómi rẹ̀ sì ń ta wìtìwìtì iléeṣẹ́ àjẹbí tradu medical company ló ń ṣe é ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn láti jẹ́ alágbàtà ẹ pè sórí zero eight zero twenty six twenty six sixty eight twenty six ó le koko oníyẹ̀fun ah! ó le koko. ó le koko bàbá má dọ̀lẹ́nu

káàbọ̀ ní ilé iṣẹ́ decent tech biz níbi tí a ó ti máa fi àlàyé ìmọ̀ tẹkinọ́lọ́jì tó sọ́nà a ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tutorial àti ìforúkọsílẹ̀ registration fún onírúurú ìdánwò ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ gíga bíi jamb jupep IGMB àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà à ń ṣe post UTME registration CBT training àti gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ admission bá a ti ṣe NYSC registration CAC regi ilé iṣẹ́ decent tech biz tí a fìkàlẹ̀ sí beside raben filling station opposite laval cement store adigbe abẹ́òkúta ogun state ẹ̀lọ́ ẹ̀lọ́ wa zero nine zero nine one five nine one one five four tàbí zero eight zero eight three two six five nine nine three. wá sí bí ó ti wá le tó kò yẹ ká mọ ronú àròjù náà bí nǹkan bá ti ṣẹlẹ̀ hmm. ká ya gbà fọlọ́run bí kan bá lọ ọlọ́run ó tún mú mi wá obìnrin tó pọ̀ láyé yìí hmm. Ah, ah. Hmm. ẹ wo ẹ jẹ́ kí n sáré mu eléyìí ní mọ́bẹ́ nítorí àsìkò tí òṣèkìnì tí ọba wa sọ rẹ̀ wọ́n pe àwọn obìnrin méjì báyìí tí wọ́n pe àmọ̀ kó ọmọ àwọn ọmọ tí í ṣe ti ẹnìkan tí í ṣe ti ìyàwó wọn wọ́n ní kó tira ní tìpátì kúùkù ẹni wọ́n ti wọ́ wọn dé iwájú ẹ̀ka tí wọ́n ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ẹni wọ́n ti kó wọn dé iwájú wọn báyìí tuurutu ní ìpínlẹ̀ Anambra oníṣẹ́ rí orúkọ àwọn méjèèjì ọ̀hún wọ́n pè kan ní Felicia Nwosu wọ́n tún pè kejì náà ní Chineye Nwosu oníṣẹ́ rí àwọn méjèèjì yìí ńlọ jẹ́ wípé ìyàwó wọn ẹni tí wọ́n fẹ́ tí ọmọ wọn tó lọ fẹ́ wọ́n ní nígbà tí èyí tó wá jẹ́ ọkọ ìyàwó tó gbẹ̀mí mì wọ́n ní ènìyàn bá ń sọ pípé ìyàwó ń lọ gbẹ̀mí lẹ́nu ọkọ rẹ̀ wọ́n ní bó ti di pé wọ́n lọ palẹ̀ àwọn ọmọ méjèèjì mọ́lẹ̀ léyìí tìpátìkúkù ní abawọ wọn sí ọ̀dọ̀ wọ́n ní bó ṣe di wípé ìyàwó wọ́n ní ló bá mú ẹjọ́ lọ sí ẹ̀ka tí wọ́n bá ti ń rí sí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú obìnrin àti ìgbáyégbádùn obìnrin wọ́n ní ó lọ fi ẹjọ́ ọ̀rọ̀ wọn lọ fi sùn wọ́n tó ń tẹnu ẹ̀ bó ṣe di wípé wọ́n lọ kó àwọn obìnrin méjèèjì lélẹ́yìí wọ́n ní ṣe àṣírí látàrí ti hàn pé wọ́n fi kó àwọn ọmọ ń tira ní wípé wọn ní ìyàwó òun ọkọ láti kó àwọn dúkìá ọkọ rẹ̀ ó kọ̀ láti kólẹ̀ fún àbúrò ọkọ wọn ní tó ń tẹnu ẹ̀ bó ṣe di wípé ń lọ káwọn ọmọ méjèèjì lélẹyìí ẹgbọ ṣe orí bíbẹ́ orí bíbẹ́ ni oògùn orí fífọ́ ni wọn ní bó ṣe di wípé àwọn náà ń lọ fi kélé òfin ń lọ fi gbé wọn lélẹyìí ẹ wò ẹjọ́ ọ̀rọ̀ ọ̀hún ó sì wà lọ́wọ́ níbi tí wọ́n pe wọ́n ti ń yanjú rẹ̀ ọlọ́run ó gbogbo ọlọ́run gba ògo torí pé àwa ń bẹ̀ ọ́ òjò ìtura ni kò rọ̀ fún wa o ìṣẹ̀lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ jẹ́ eléyìí tó mọ̀ ṣẹlẹ̀ tí ọkọ̀ sísọ nípínlẹ̀ Anambra náà ni mo mọ̀ ṣìwàmọ́ ní ìṣẹ̀lẹ̀ eléyìí náà o èhélé agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní agbègbè Nkwele ní Ọ̀ka tó ń ti eléyìí tọ́já wípé ó jẹ́ agbègbè kejì náà ní ìjọba àbílẹ̀ tí ṣe ti gúúsù ọkà ní ìpínlẹ̀ Anambra ọjọ́ ẹtì Friday tó kọjá yìí ni wọ́n pé òjò rọ̀ ìrọ̀rọ̀ tí òjò ọ̀hún sì rọ̀ òjò alágbára gbáà ni òjò rọ̀ òjò wọ́ àgbàrá àgbàrá ṣe bí àgbàrá mọ̀ pọ̀ wọ́n ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé lágbọ́n ni bẹ́ẹ̀ ni àmọ́ kéékèèké méjì kan ní ìṣẹ̀lẹ̀ tó ní agbára mọ̀ ti gbé ṣẹlẹ̀ sí wọn wọ́n ní kí ni kí a ti pè yìí o wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ ọ̀hún òun náà ló jẹ́ wípé òun ṣe bẹ́ẹ̀ òun rìn ni o níbi ojútò omi eléyìí tí a mọ̀ sí gọ́tà tí àgbàrá tó ti gbé ń ṣe bẹ́ẹ̀ tí gbé ń lọ yàgbúlú yàgbúlú wọ́n ní kó tó pé kí òun ó bojú wò bojú rí ha ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ̀ ti kọ sísọmọlọ́ọ̀ wọ́n ní àgbàrá ti wú ẹsẹ̀ rẹ̀ yìí wídi àgbàràmọ̀ gbé ọmọ ọlọ́mọ lọ wọ́n ní kẹ́sì wàá mọ̀ wo ọmọ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òun tiẹ̀ bàtà rẹ̀ ń ló ṣe bẹ́ẹ̀ tí ó kó sóde nígbà tí ó sì gbé kóun ó bóde kóun ó bàtà òun ó rí i pé omi ti gbé bàtà òun lọ sí inú gọ́tà ǹjẹ́ kó sì náwó kó wo ojú tó ń kọ́ náà mú àgbàrá ti gbẹ̀yìn dé ọ̀fọ̀ ọmọ pàálẹ́sẹ̀ ó ti wọ ọmọ yìí lọ o nígbà tí ẹni tí ọ̀rọ̀ ṣejú ẹ̀ tí ó mọ̀ ṣe lálàyé tí orúkọ tiẹ̀ tó ń jẹ́ Ifi ó ní ọ̀rọ̀ yìí dùn gidi gan mọ̀nì torí pé ìrànà ni ìyá àwọn ọmọ wọ̀nyí ńlọrọ̀ wọn ń ṣẹ̀ iṣẹ́ tó sì rán wọn ibi tí ọ̀kan ti ń lọ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ńlọ́mọ̀ ti gbé ṣẹlẹ̀ sí o tí èkejì náà sì ń wo pé bàtà tòun nímọ̀ ń lọ yìí kóhùn òmu kóhùn òmu kó tó di pé àgbàrá ó tún wọ ẹsẹ̀ tiẹ̀ náà mọ̀ gẹ́rẹ́rẹ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ó ti da ọbẹ̀ èdùmàrè mọ́mọ́jì á rí ojú fi sunkún ọmọ láyé wa o wọ́n ní àwọn èèyàn tí wọ́n bẹ ní agbègbè òun ni wọ́n ti wá ń rọ àwọn èèyàn tí wọ́n sì ń ṣe lálàyé pé ẹ dákun ẹ jọ̀ọ́ o ìkan lára àwọn ìyá ọmọ òun Ogechi wọ́n ní wọ́n sọ fún pé kọ́mọ̀rọ̀ ojú o ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àmọ́ kó mọ̀ jẹ́ ọgbọ́n fún àwọn ọmọ kéékèèké tó kù ká sì mọ̀ fà wọ́n létí bẹ́ẹ̀ bá ti rí i pé òjò ń rọ̀ ẹ yá tètè bọ́ sí inú ilé o ẹ mọ̀ sọ pé ẹ fẹ́ rìn létí àgbàrá kóbi náà mọ̀ sí ìrànmọ́ṣẹ́ lásìkò tán bá ti rí wípé òjò rọ̀ ó wọ àgbàrá o